محبة المشتركين في صناعة أو علم أو مرافقة أو تجارة أو سفر لبعضهم بعضا وكمحبة الإخوة بعضهم بعضا فهذه الأنواع الثلاثة التي تصلح للخلق بعضهم من بعض ووجودها فيهم لا يكون شركا في محبة الله عباد الله والقسم الثاني التي الذي نخلصه لله تعالى هو المحبة الخاصة التي لا تصلح إلا لله سبحانه وتعالى ومتى أحب العبد بها غيره كان شركا لا يغفره الله إلا أن يتوب إليه وهي محبة العبودية المستلزمة للذل والخضوع والتعظيم وكمال الطاعة وإيثاره على غيره فهذه المحبة لا يجوز تعلقها بغير الله أصلا عباد الله إنه من علامات محبة الله دوام ذكره باللسان والقلب قال مالك بن دينار رحمه الله علامة حب الله دوام ذكره لأن من أحب شيئا أكثر ذكره ولقد قال عمر رضي الله عنه يا رسول الله لعنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسك فقال عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún òní ọba tí ó ní ọpẹ́ ònlọba tó ní ẹ̀yìn ònlọba tí ó ní agbára ònlọba tó ní àjùlọ ọpẹ́ ni fún ọlọ́run ọba náà àwa ni aláàánú àwa ní oníkẹ́ a sì wà ní aláforíjìn kí ọlọ́run ọba kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá àwa sọ lọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú ẹ̀mí wa àti kùdìẹ̀kùdìẹ̀ iṣẹ́ ọwọ́ wa gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bá fi mànà. nìkan ló lè mọ̀nà ẹni tí ọlọ́run bọ̀ bá kádàrá ìmọ̀nà máa kò sí ẹni tó lè fi ẹni bẹ́ẹ̀ mànà. àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìmọ̀nà islam eléyìí tí ọlọ́run ṣe fún wa abẹ́ ọlọ́run ọba tí ọlá rẹ ga kó mọ mú wa kúrò lójú ọ̀nà islam láéláé adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ àlàáfíà adúpẹ́ islam adúpẹ́ ìmọ̀ sẹ́kù lórí dáadáa abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kọ kí irú ń ta dúpẹ́ wa ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kábẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ kábẹ̀rù ọlọ́run ní gbangba bọ́rọ̀ bá sì ṣe rí náà ni ká sì máa sọ ká má ṣe àfikún ká sì má ṣe àyọkúrò eléyìí ló lè tún iṣẹ́ wa ṣe níwájú ọlọ́run ó sì lè jẹ́ ká jẹ́ àǹfààní àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bákan náà ká má má dájú wípé ká nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ tòótọ́ kásì nífẹ̀ẹ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ranyàn dandangban ló jẹ́ lórí gbogbo mùsùlùmí o agbúdọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run kásì nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam ìfẹ́ tá ń sọ yìí òun náà ni ó ṣe àṣepé ìmánì wa òun náà ni ó sì fi ẹsẹ̀ ìgbàgbọ́ wa rinlẹ̀ nítòótọ́ ẹ̀yin ẹrúsàn ọlọ́run kò sẹ́ni tí wọ́n bi léèrè wípé ǹjẹ́ o nífẹ̀ẹ́ ọlọ́run ní tí ó sọ náà nípò nífẹ̀ẹ́ ọlọ́run nínú tó dùn parọ́ mọ́ jùlọ ọ̀kan ni pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ òjíṣẹ́ ó dùn parọ́ mọ́ púpọ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga òun ló mọ ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ó sì mọ ẹni tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam akálàṣe àwọn àmì ń bẹ téèyàn ó fi máa mà pípé èèyàn náà nífẹ̀ẹ́ ọlọ́run nínú ẹ̀mí tiẹ̀ náà ìwọ náà mọ̀ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run pọ́lọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n lómi ń bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ ọlọ́run rárá a sì máa fira rẹ̀ ha ayé bó nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ní ká ọlọ́run àtòjíṣẹ́ ló jẹ́ lérí gbogbo àwa jẹ́ mùsùlùmí ọ̀kan nínú àwọn ẹni rí ṣáájú tí orúkọ wọn jẹ́ alhassan wọ́n wọlé lọ bá ọ̀kan nínú àwọn àgbà lásìkò wọn arákùnrin Hasan al-Basri ǹjẹ́ ní o tiẹ̀ mọ̀ nínú al-Qur'an ààyè tọ́lọ́run ti tọ́ka sí pé ọ̀ràn yẹn dandan gbọ̀n pa gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ǹjẹ́ a tọ́ka sí fún nínú al-Qur'an àfẹ́wọ̀n Hasan al-Basri wọ́n wá dá lóhùn wípé àwọn ọmọ wò arákùnrin yìí ọ̀kan náà àwọn àgbà àfáà náà ni àwọn wá sọ wípé ń bẹ nínú Qur'an ṣùgbọ́n ọlọ́run náà ló sọ nínú Qur'an tọ́lọ́n sọ wípé rí ànábì sọ fún wọn tó bá ṣe pé àwọn bàbá yín àwọn ọmọ tẹ́ bí àwọn ọmọ ìyá yín àwọn ìyàwó yín àwọn ẹbí yín àwọn dúkìá yín tẹ́ kó jọ àbí àwọn òwò yín tẹ́ ń páyà pé kí àkùtà òkùtà ọmọ bá àbí àwọn ilé ńláńláńlá tẹ́ kọ́ ṣé gbogbo àwọn kan tá a kà kalẹ̀ yìí sáwọn lẹ́wà nífẹ̀ẹ́ sí jù lọ ni ju ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ àti ìgbìyànjú ìsapá ìjagun sójú ọ̀nà ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹ máa retí ìgbà tí ọlọ́run ọba yóò gbà yín mú wọ́n ní àyà yìí tá a bá wo gbogbo téèyàn máa fẹ́ nífẹ̀ẹ́ òun náà lọ́lọ́run ọba kà síwájú yìí èèyàn á nífẹ̀ẹ́ bàbá èèyàn èèyàn á nífẹ̀ẹ́ ọmọ èèyàn á nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n á nífẹ̀ẹ́ àbúrò a nífẹ̀ẹ́ ìyàwó a nífẹ̀ẹ́ ẹbí a nífẹ̀ẹ́ dúkìá a nífẹ̀ẹ́ òwò rẹ̀ a nífẹ̀ẹ́ oko rẹ̀ èèyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ wa ń bi wálé rẹ̀ wípé ṣé àwọn ìfẹ́ àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí sójú ìfẹ́ tọlọ́run lọ lẹ́mìí yín bí tó bá ti lè ju tọlọ́run ọba lọ lẹ́mìí yín ọlọ́run ọba ni ẹ máa retí ọlọ́run ọba fẹ́ dé wá báyìí o ẹ̀yẹ rúsan ọlọ́run gbàtí àfa káyà yìí wípé wà táwọn wọ alukuran látòkè délẹ̀ àwọn rí pé ibi tọ́lọ́run ti pa ní dandan lé wa lérí pé túláàsì agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àyà yìí náà nítorí wípé ọlọ́run ò ní ṣe ìlérí ìyà fún yàn àyàfi lórí pé èèyàn gbé nǹkan tó jọ̀ràn yàn jùlẹ̀ torí pé tá a bá wọ àyà yìí ní tọ́lọ́run fi parí rẹ̀ ó sì lérí ìyà ẹ múra sí ọwọ́ òun bọ̀ wá tẹ̀ wọ́n láwọn wá mú jáde ń bẹ̀ wípé ntọ́lọ́wọ́n bá fi ní ẹ múra sí ọwọ́ mi ń bọ̀ wàá tẹ̀ yín a jẹ́ pé nǹkan tó jọ̀ràn yàn lèyàn gbé jù sílẹ̀ ọlọ́run bá fi sọ bẹ́ẹ̀ so látara àdé eléyìí ààyè yìí nínú Quran òun náà lọ́wọ́n ọba ti tọ́ka sí wípé dandan ló jẹ́ lérí ẹnì kọ̀ọ̀kan wa ká nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo àwọn nǹkan tá a kà síwájú yìí ilé ni ọmọ ni ìyàwó ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pa wá láṣẹ ká nífẹ̀ẹ́ àwọn ọmọ wa ọlọ́run pa wá láṣẹ ká nífẹ̀ẹ́ àwọn òbí wa ọlọ́run pa wá láṣẹ ká nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa àwọn ẹbí wa eléyìí kì í ṣe pé àtìṣẹ́ lọ́hùn làwọn afáàfin jẹ́ kó yé wa wípé ìfẹ́ tá a rí òun ọ̀nà méjì ló kún sí ìfẹ́ kan ń bẹ tá a bá ní sí nǹkan míì lẹ́yìn ọlọ́run àti ìṣẹ́lọ́hùn ṣùgbọ́n fẹ́ kan ń bẹ ọlọ́run nìkan ló nífẹ̀ẹ́ èèyàn bẹ́yàn bá nífẹ̀ẹ́ èèyàn sí nǹkan míì lẹ́yìn ọlọ́run èèyàn ó ṣe lọ́hun ìfẹ́ èyí tó ṣe wípé bá a bá ní sí nǹkan míì lẹ́yìn ọlọ́run àti ìṣe lọ́hun àwọn àfáà ní ó pín sọ́nà mẹ́ta ìfẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni mahabbatun tabi'iyya àwọn ìfẹ́ kan ń bẹ tó ṣe pé àdámọ́ tọ́lọ̀ ń dá mọ́ àwọ̀ èèyàn òun náà ní kéèyàn máa nífẹ̀ẹ́ nǹkan lápòjúwe àdámọ́ ni kẹ́ni tébi ń pa kí wọ́n bíi èpè kí ló nífẹ̀ẹ́ sí nìsín mo nífẹ̀ẹ́ sí oúnjẹ ni mò ń wá ṣé ọlọ́run ló nífẹ̀ẹ́ sí àbò oúnjẹ oúnjẹ a lè sọ pọ́sẹ̀ lọ́run lórí èyí torí pàdámọ́ tó wà lásìkò oúnjẹ ni ìfẹ́ rẹ̀ fà mọ́ ọlọ́run sì dábẹ́ àdámọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó gbẹ́ngbẹ́ tí wọ́n wá ní kí ló nífẹ̀ẹ́ sí jù yóò ló mi ní sáwà sọ pé ó ti ṣẹlọ́n ara ò kò ṣẹlọ́n torí pé ìfẹ́ tó lòun ní lásìkò òun ìfẹ́ tó rọ̀ mọ́ àdámọ́ ìjọmọnìyàn òun lè yùn lásìkò náà ẹni tí ò níyàwó ní wọ́n á ní sọ fẹ́ àwọn fẹ́ kóun lóbìnrin ò nífẹ̀ẹ́ sí kò tí ì ṣẹlọ́n ẹlẹ́ẹ̀kejì lábẹ́ yìí òun náà tún ní ìfẹ́ ìfẹ́ àánú o náà ni ìfẹ́ tó bí ma ń ní sọ́mọ ìfẹ́ kí nǹkan ọmọ ṣe ìfẹ́ kí jàǹbá ọmọ ṣẹlẹ̀ sí kódà òbí a máa bẹ lọ́hùn bó ti wulẹ̀ kọ́ ọ̀rẹ́ méjì ọ̀fẹ́ ara wọn tó ọ̀rẹ́ kan ò ní sọ pé tọ́ ẹ dákun ń bẹ lọ́hùn kọ́lọ́hún ojú òun ó kú ṣáájú ọ̀rẹ́ yìí èmi ọ̀gbọ́n kẹ́nìkan bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ràn ọlọ́run ló mọ ẹni tí ó ṣáájú ọlọ́run ló mọ ẹni tí ó kẹ́yìn àwa máa bẹ lọ́ọ̀ ni pé jákujàku rédèrèdè ọlọ́mọbẹ kẹ́yìn ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n àwọn òbí tí wọ́n bí wa wọn a máa ṣe ládùúà lọ́sàn-án lóru níkọ̀kọ̀ ní gbangba pé kọ́lọ́run já wọn ṣáájú wa lọ òbí yóò máa sọ yóò máa bẹ lọ́ọ̀ tọkàntọkàn yóò fi máa bẹ lọ́ọ̀ ìyẹn túmọ̀ sí wípé ìfẹ́ tóbi máa ń ní sọ́mọ ìfẹ́ tó tóbi ni àwọn àfáà wa ní ìfẹ́ yìí òun náà ń pè ní ìfẹ́ ishfaq wa rahma ìfẹ́ tó ṣe pé àánú àti kíkẹ́ ọmọ òun ló bí fẹ́ wọn eléyìí béèyàn bá nífẹ̀ẹ́ yùn èyàn ò tí ì ṣe lọ́hùn èyàn ò tí ì takò fi ọlọ́hùn ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìfẹ́ tó ṣe wípé ìfẹ́ tí ọ̀rẹ́ méjì máa fẹ́ràn ara wọn bóyá iṣẹ́ kan ló pa wọ́n pọ̀ ni bóyá ìrìn pa wọ́n pọ̀ ni òwò kan ló pa wọ́n pọ̀ ni ẹ̀kọ́ pa wọ́n pọ̀ ni àdúgbò pa wọ́n pọ̀ ni wọ́n jọ kọ́lé tira wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfẹ́ náà máa ń wà ń bẹ́ẹ̀ irúfẹ́ eléyìí náà àti sọ pé èèyàn takọ lọ́hùn lórí eléyìí àwọn ìfẹ́ eléyìí náà ń pè ní almahabbatul mushtaraka ṣùgbọ́n ìfẹ́ eléyìí tá ń sọ̀rọ̀ lélẹ́rí tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni ìfẹ́ yìí tó ṣe pọ́lọ̀ nìkan òun ló gbúdọ̀ ni. ọlọ́run nìkan lẹ́yìn ìgbà náà òjíṣẹ́ rẹ̀ la gbúdọ̀ ìfẹ́ yìí fún a gbúdọ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìfẹ́ wo ni ìfẹ́ yìí o náà ni ìfẹ́ ti ìjọsìn èèyàn kírun ní kíkírun pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mo fi ń sìn bẹ irun tí ń kírun wọ́n gan inú rẹ̀ ò dùn sí irun tí ń kírun in tó fi ń kí ni wípé tólúwẹ̀ ọ̀bá kí ní ìsìn wọn ò ní báyàn wáṣẹ́ bólúwẹ̀ ọ̀bá máa wá mọ́sálásí déédéé ní ìsìn wọn ò ní báyàn sọmọ rẹ̀ ló kọ́ nígbà tí ìyàwó ẹ̀ bá bímọ ẹ̀rí pé ń kírun ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run kò sí ń bẹ̀ olórí ńgbà míì apà àwọn èèyàn láṣẹ ẹ ṣe báyìí àwọn èèyàn ó ṣe lọ́la túláàsì inú wọn ò dùn sí ṣùgbọ́n táwọn ọba òun náà ni ìfẹ́ tá a ní sí lérí gbogbo tó pa wá láṣẹ kínú wọ́n máa dùn tá a bá ti ń ṣe ọlọ́run ní akírun èèyàn gbọ́dọ̀ sọ pé ah, ah nígbà òun náà pàṣùn bá àná ní ah, ah, ọlọ́run gan ṣàjà lọ kí ìrun yẹn kì í sí ìrun lọ́dọ̀ tọ́lọ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run lẹni tó bá gbọ́ kí wọ́n pèrun inú rẹ̀ ó sì máa dùn gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe ṣe fún wa ramadan ò ní wọlé kọ́mọnìyàn ó tún sọ wípé tọ́ ọ tún dé ìyọnu ọgbà àwẹ̀ ẹ wo ọ̀rọ̀ ìyọnu ọgbà àwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n gba kámú ni inú rẹ̀ ò dùn sí àwẹ̀ wọn àwọn tó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run táwẹ̀ bá dé ẹnu wọn adùn bí kọ́mọ̀ lọ́mọ́ àmì nínífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni ká yọnu sí àwọn tọ́lọ́run bá pa wá láṣẹ ká máa ṣe ká dunnú sí i téèyàn bá ti yọ́nú sí ń tọ́lọ̀ ń pààyàn láṣẹ téèyàn dunnú sí èèyàn rí jẹ́ ń díẹ̀ èèyàn ó ṣe èèyàn ò rí jẹ́ ń díẹ̀ èèyàn nítorí rẹ̀ filẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé tẹ bá rẹ́ lòmíì tó bá ṣe sa ẹ̀bá nírí mọ́tásímọ́ wọ́n níbo lọ ń lọ ní ìsìn ah orí òkè lòún lọ pa Islam lọ́nà yóò lòún mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ibi tí ṣòro ti tán ibẹ̀ lòún fara mọ́ báyìí ṣùgbọ́n mọ̀ pé Islam náà lọ́nà irú ẹni yẹn ìgbà tí ń kírun náà kò sí mahabbatullah kò nífẹ̀ẹ́ ọlọ́run ọkàn sí náà ni ìgbà tí ń gbà àwẹ̀ náà kò sífẹ̀ẹ́ ọlọ́run ọba ń bẹ ọkàn ń gbà náà ni ṣùgbọ́n túmọ̀ sí pé ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ òun náà lẹni tó ṣe wípé gbogbo ń tọ́lọ̀ ń pa láṣẹ yóò máa ṣe tìdùnnú tìdùnnú sọ́lọ́run yóò máa ṣe pẹ̀lú ìyọnú kò sì ní fi nǹkan ọ̀hún lẹ̀ nǹkan dọ́gba fún ni o nǹkan kù díẹ̀ káàtó ni o yóò tún máa ṣe tayọ̀tayọ̀ tìdùnú tìdùnú kódà táwọn yẹn bá tiẹ̀ ń wo pé ah irun náà ló kí láti ẹjọ́ yìí lórí nǹkan kan dá ṣe irun ló tún máa dùn inú òun dùn sí ní tóun ṣe síwájú ọlọ́run subhanahu wa ta'ala eléyìí ni ìfẹ́ èyí tá a gbúdọ̀ ní sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìfẹ́ tá a gbúdọ̀ ní sí ọlọ́run ọba yìí ó tún gbúdọ̀ ní àpọ́nlé nínú àpọ́n ọlọ́run lé ayọ̀nú sọ́lọ́hun ó ṣe ń tá a fẹ́ fún wa ní àbóṣe ọ̀kan òkú fún wa àníṣọ̀rọ̀ sọ́sọ́lọ́hun àmípa nífẹ̀ẹ́ ọlọ́hun nìyẹn bákan náà ẹ̀yẹn ẹrúsìn ọlọ́hun nínú àmì pé a nífẹ̀ẹ́ ọlọ́hun òun náà ni kí kó pọ̀ nínú wa torí pé ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n bi léèrè wípé àmì wo gan ó ní àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni kó ṣe wípé kí tọlọ́run kó pọ̀ nínú àlámọ̀rí èèyàn bí ó bá sọ̀rọ̀ tọlọ́run jáde ń bẹ gbogbo ohun tí ó máa ṣe ẹ máa rí tọlọ́run nínú gbogbo nǹkan tó bá dáwọlé yóò máa fààyè tọlọ́run lẹ̀ yóò máa fi tọlọ́run síwájú lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe nítorí pé pẹ́ni tí èèyàn bá fẹ́ràn ọ̀rọ̀ rẹ̀ yìí máa pọ̀ nínú ọ̀rọ̀ èèyàn yóò máa rántí ọlọ́run pẹ̀lú ahọ́n yóò máa rántí ọlọ́run pẹ̀lú ọkàn ní gbogbo gbà àmì ìfẹ́ràn ọlọ́run ò nìyẹn bọ́bá débi ntọ́lọ́run ọba ọ̀fẹ́ yóò kóra rẹ̀ níjànú mahabbatan lillah pé ọlọ́run tí mo fẹ́ràn ẹni tá a fẹ́ràn àìfẹ́sẹ̀ ìfẹ́ ọlọ́run nìkan tó láti gbé èèyàn jìnnà sẹ́sẹ̀ bí èèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run nìkan tó láti sún èèyàn mọ́ ìmọ̀ ṣe tọ́lọ́run ẹni tí èèyàn bá fẹ́ràn èèyàn máa ń fẹ́ tẹ̀ láṣẹ rẹ̀ èèyàn ò ní fẹ́ ṣẹ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run àfọwà Umar ọmọ Khattab ọlọ́run bá kọ́ bá ayọ́nu sí ọ sọ fún anábì sallallahu alaihi wasallam níjọ́ kan péré òjíṣẹ́ ọlọ́run ìrẹ ni mo nífẹ̀ẹ́ jù ju gbogbo nǹkan lọ àyàfi ẹ̀mí mi nìkan àti wá gbọ́ pé èèyàn tó wá fẹ́ràn ẹnìkan ju ẹ̀mí èèyàn lọ́hun lókù ṣùgbọ́n lẹ́yìn ẹ̀mí mi kò tún sẹ́yìn tí mo fẹ́ràn tó rí ànábì sallallahu alayhi wa sallam ìgbà tó sọ léyìí tán ànábì ní lẹ́nu rẹ̀ náà Umar ọmọ Khattab o ò tí ì lè do nígbàgbọ́ òdodo tòótọ́ ó dìgbà tó bá yẹ pé mi ànábì gan ó fẹ́ràn ànábì ju ẹ̀mí tiẹ̀ gan lọ lójú ẹsẹ̀ Umar bá ní mo fẹ́ràn rẹ̀ ànábì sallallahu jura mi lọ ànábì ní ẹ̀hán nísìnyí ló tó do nígbàgbọ́ òdodo ìyẹn túmọ̀ sí wípé èèyàn afẹ́ràn Ọlọ́run jura èèyàn lọ èyàn afẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ju ara èyàn lọ kí ni túmọ̀ eléyìí ìgbà mi ń bẹ ìfẹ́ intẹ́ẹ̀mí èyàn ń fẹ́ ó lè yàtọ̀ sí ntọ́lọ̀ ń fẹ́ fún yàn intẹ́ẹ̀mí ń fẹ́ ó lè yàtọ̀ sí ntànàbì ní ká ṣe ṣùgbọ́n téèyàn bá ti nífẹ̀ẹ́ tọ́lọ́hún tànàbì tẹ̀mí tèèyàn ní ó gbélẹ̀ tọ́lọ́hún tànàbì lèyàn ó ṣe ṣùgbọ́n téèyàn ò ti nífẹ̀ẹ́ ọlọ́hun bó ti tó àti bó ṣe yẹ èèyàn tẹ̀tọ̀ ọlọ́run tànábì mọ́lẹ̀ ìfẹ́nu rẹ̀ ni ó ṣe àbí kó ṣe ń táwọn èèyàn ń fẹ́ ẹlòmíì máa ń bẹ yóò ní lóòótọ́ bó ṣe yẹ ká ṣe ni bó ṣe bá tọ́lọ́run ni ṣùgbọ́n àwọn èèyàn máa sọ̀rọ̀ ẹjá àfitọ́lọ́run tó jíṣẹ́ rẹ̀ lẹ̀ ẹjá ṣe ìfẹ́ táwọn èèyàn irú ẹni yẹn kó yẹ gbáàyà rẹ̀ wò kò nífẹ̀ẹ́ ọlọ́run torí pé nígbà tí fẹ́ tọ́lọ́run àti fẹ́ tayé àti táwọn èèyàn máa sọ tọ́papọ̀ nínú ẹ̀mí rẹ̀ ọ̀tẹ̀tọ̀ ọlọ́run tó jíṣẹ́ mọ́lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ táwọn èèyàn máa sọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sì dìgbà téèyàn kọ́ sórí pé mo nífẹ̀ẹ́ ọlọ́run kò sìgbà téèyàn kọ́ síwájú pé mo nífẹ̀ẹ́ ànábì ìṣesí àti ààyè tọ́lọ́run bá wà tánàbì wà nínú ẹ̀mí kó wá olójú ìpa ànífẹ̀ẹ́ ọlọ́run ànífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àbí ọlọ́run bá nu títóbi rẹ̀ kọmọsẹ ìṣèwálẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ kó sì ṣèwálẹni tí ó nífẹ̀ẹ́ Ànábì wa sallallahu alayhi wa sallam. الحمد لله الذي يحب من عباده الصالحين ولا يحب من عباده الفاسقين الكافرين الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إن من علامات محبة الله تعالى ترك ما تحب لمن تحب إنه سئل أبو الحسين بن مالك رحمه الله ما علامة المحبة قال ترك ما تحب لمن تحب ولذلك يوجب المحبة مرافقة من يحبه الإنسان يوم القيامة عن أنس بن مالك رضي الله عنه قال سأل رجل النبي صلى النبي صلى الله عليه وسلم متى الساعة قال ما عجبت له قال ما عجبت له بكثير من صلاها بكثير من صلاة وصيام وصدقة ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت أو كما قال الرسول عباد الله إن محبة الله تعالى لا يحصل عليها العبد إلا بالدوام على طاعته والاستمرار عليها وإذا وفق بها يسعد بما فيها من خير وتوفيق واستجابة وكرامة لقوله لا تعالى لقول الله تعالى في الحديث القدسي قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب وفي رواية من عادى لي وليا فقد بارزني بالمحاربة وفي رواية من أهان لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبتش بها ورجله الذي التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه عباد الله ما من معجزة لنبي إلا إزهارا لمحبته لمحبة الله تعالى عليه وإقامة لحجة على أعدائه وكذلك ما يحدث للصالحين من كرامة ينبئ تنبئ عن محبة الله سبحانه وتعالى لهم عباد الله والمحبة شجرة طيبة أصلها ثابت وفرعها في السماء وعلاماتها تظهر في القلب والجوارح فتدل العلامات على المحبة كدلالة الثمار على الأشجار والدخان على النار فمن أحب الله تعالى حق محبته أحبه الله ووفقه بطاعته ومن أحب الرسول يسأل عليه اتباع سنته قال الله سبحانه وتعالى إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال شاعر تعصي الإله وأنت تزعم حبه هذا محال في القياس بديل لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع فأعلى مرتبة عباد الله مرتبة المحبة ذكر الله تعالى من أحبه ويحبه في الملأ الأعلى لقوله صلى الله عليه وسلم إذا أحب الله العبد قال لجبريل inni uhibbu fulanan fahibba fayaqulu malaika inna Allah ahabba fulanan fahibbu wa wada Allahu lahul qabula fil ard adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó máa ń nífẹ̀ẹ́ àwọn ẹni ire nínú àwọn ẹrúsìn rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ni ire tó dá láníyàn dáadáa ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ wọn ọlọ́run ọba yìí sì nífẹ̀ẹ́ àwọn tó bá ya pòkì tí wọ́n jẹ́ ọlọ́kàn dúdú tí wọ́n jẹ́ aláìmoore tí wọ́n jẹ́ alábòsí ọlọ́run kì í nífẹ̀ẹ́ wọn mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tí jọsìn tọ́ sí àfọlọ́run mo sì jẹ́rìí pé anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ ni ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú ọlọ́run ó ti ń bẹ nínú àmì tá a fi mọ̀ pé èèyàn fẹ́ràn ọlọ́run nínú àmì tí èèyàn fi mọ̀ pé òun fẹ́ràn ọlọ́run òun náà ni kéèyàn ó gbé ní téèyàn nífẹ̀ẹ́ jù lẹ̀ nítorí ẹni téèyàn fẹ́ràn ìǹtẹ́mi fẹ́ agbèjù lẹ̀ nítorí pọ́lọ̀ ń ta fẹ́ràn kò nífẹ̀ẹ́ kan àpapin àmì pé èèyàn fẹ́ràn ọlọ́run yẹn ẹ̀mí fẹ́ ọtí mímu ṣùgbọ́n lọ́wọ́ ọ̀fẹ́ ó sì gbẹjúlẹ̀ ọ̀fẹ́ ràn ọlọ́run torí pé bọ́ ọba mú lórílẹ̀ táwa wáyé kò sọ́lọ́pàá tí ó mọ̀ ẹ̀mí fẹ́ ìwà àgbèrè ṣùgbọ́n nítorí pé sí ẹ̀mí fẹ́ ọ̀nà bàjẹ́ ẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ èèyàn gbé jùlẹ̀ àmì pé èèyàn fẹ́ràn lọ́nà ẹ̀mí fẹ́rì kì sí ṣùgbọ́n gbà tọ́lọ́run ọbọ̀ ò ti nífẹ̀ẹ́ sí agbèjù sílẹ̀ eléyìí àmì pé èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ̀mí fẹ́ láàrin àwọn obìnrin ẹ̀mí fẹ́ fóbìnrin ẹ̀mí obìnrin fẹ́ kó ṣe pò nìkan lọ́kọ wọn fẹ́ ní Yorùbá náà mi wá fi sọ wípé ẹ̀ẹ́ kìíní kan jẹun pé méjì obìnrin kò dénú ẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó ti rí tọ́ka sí nínú ọ̀rọ̀ ọlọ́run wípé islam gbà láàyè àwọn obìnrin táwọn níbẹ̀rù ọlọ́run wọn á fi tẹ́mi wọn fẹ́ wọn á tẹ̀ mọ́lẹ̀ nítorí ìfẹ́ tọ́lọ́run subhanahu wa ta'ala yóò sì wáá júrire fún wọn láyé àtijọ́ gbèdé àlùkìyà ẹni tó sì lóhùn ọ̀gbà tọ́lọ́run bẹ́ẹ̀yàn bá wọ́ bọ́lọ́run wọ̀ yá àjà ẹ dákun jẹ́mọ́ ẹnìkan ọ̀bọ́lọ́run wọ̀ yá àjà rí kọ́sẹ́gun ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run in ti ń jẹ́ pàápín ìfẹ́ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni pé tọ́ sọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ ọ̀dà mo filẹ̀ ẹjá wo àpéjúwe anabi ibrahim aleyhi salatu wa salam anabi ibrahim fẹ́ kó wo bímọ láyé lẹ́yìn ọgọ́rin ọdún 80 years lọ́lọ́run tó fún anabi ibrahim lọ́mọ kan òun náà ni ismail ó tọrọ lọ́dọ̀ ọlọ́run títí fáá kò rọmọ bíi ọlọ́run wá yọ̀ǹda Ismail fún ìgbà tí Ismail yìí tó di ọmọ tó tó ránṣẹ́ ọlọ́run bá tún fi hàn ànábì Ibrahim lójú oorun pé ọmọ yìí lọ dù kó fi sin lọ́hùn ìntẹ́mi fẹ́ òun ni kí Ismail ọmọ abẹ láyé abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ òun ni ká ànábì Ibrahim ọ̀pá tọ́ ànábì Ibrahim kò ṣe méní kò ṣe méjì ó sì dìde ọlọ́mú ọmọ rẹ̀ ó sì mú ọ̀bẹ ó sì fẹ́ lọ ó fi tó wu òun lẹ̀ láti ṣe ntọ́lọ́fẹ́ ìdánpẹ́ nífẹ̀ẹ́ ọlọ́ni ẹnìkan ò wá ní fẹ́ràn ọlọ́run débẹ̀ ń kábàámọ̀ wá kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ wá wọn tó ànábì Ibrahim sọ́wọ́ apá ọmọ òun kọ́pà ọlọ́run padà fi nǹkan nínú àwọn èrè ń jẹ tí máa ń bẹ níbi ọlọ́run ọlọ́run ah, náà ó sì ju torí tèmi náà ìtẹ́mi rẹ̀ fàmọ́ yìí ọ̀yọ̀wọ́ ń bẹ̀ ní tìtorí ìtọ́ ọlọ́run ọlọ́run wà nídìíkẹ́ ni ìyọ̀n rárẹ̀ ìyá wa Hajar tí ṣe ìyàwó ànábì Ibrahim aleyhi salatu wassalam ìgbà tánábì Ibrahim tó mú kúrò nínú ìlú tó mú lọ ilé òkó ilé òkó òun ló padà di Maka lẹ́nìí inú àpáta ni ọ̀gbun ni bá gbin nǹkan bẹ́ẹ̀ kò léwu bí wọ́n dákò ó èyàn ò lè réso kankan mú bẹ̀ kò dẹ́sàtì ni ilẹ̀ òkò ni anabi ibrahim wá gbé ìyàwó rẹ̀ yìí àti ọmọ rẹ̀ ismail ní pínísín ní kékeré ọmọ tí ń bọ̀ mú lọ fíbẹ̀ láti tẹ̀ láṣẹ ọlọ́run in ń ibrahim ó náà ni pé ẹni tí ń ọmọ fún odidi ọdún yìí tọ́wọ́ ọmọ yìí sì ń bẹ in tí ó wù ní kọ́ máa rọ́mọ ní gbogbo kó sì máa rí ya ọmọ náà gbogbo ọlọ́run rárá máa mú lọ anabi ibrahim kò se méjì kò se méjì ó sì palẹ̀ mọ́ ọ́nà ọ̀yá ó bomi díẹ̀ ó sì mú èso díẹ̀ ó mú lọ́wọ́ anabi ibrahim ọ̀pọ̀ yìí dà ìyàwó rẹ̀ wá ibrahim níbo ló ibrahim fún ó tún sáré tẹ̀lé lẹ́yìn ìgbà tó dẹ̀lẹ́ kẹta ó ní Allahu amaraka bi hada èyí tó ṣe yìí rẹ Ibrahim sọlọ́n lọ́pàá ọláṣẹ kò mú àwá síbí anábì Ibrahim níbẹ̀ nítọ́lọ̀ ń sọ nìyẹn obìnrin wa nítọ̀ àti gbà tọ́lọ̀ idan láàyò rẹ̀ yẹ ọ̀la tó bá jẹ́ bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pọ́lọ́hùn ní yára rẹ̀ níbi táwa ó sì tọ́lọ́hùn síwájú ọwá fàdúrà tẹ̀lé sòyẹn túmọ̀ sí wípé nínú àmì ìfẹ́ ọlọ́run tánàbí Ibrahim ní okùn rèé bá ògbó ilé ayé nínú àmì ìfẹ́ ọlọ́run tí Hájára ìyàwó rẹ̀ tó ní okùn rèé bá gbogbo ilé ayé mákàlọ́ wá di tí gbogbo èèyàn fẹ́ máa lọ lẹ́nu èso wo lèèyàn fẹ́ jẹ tí ò ní rí jẹ ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ọjọ́ tí Hájára bá sá kúrò tó lòun ò lè dúró ó súnmọ́kí mọ́kà má dín tó dàbí ìfẹ́ ọlọ́run pàápín rẹ̀ òun náà ni intẹ́mi wá ń fẹ́ tó lòdì sí tọlọ́hun ká sílẹ̀ nítorí ta ni nítorí tọlọ́hun bẹ́ẹ̀yàn bá ti wá ṣe bẹ́ẹ̀ èèyàn wà á fi nǹkan bẹ lọ́hun pèrè ọlọ́hun gbogbo ẹgbẹ́ mi náà ń ṣe nǹkan yìí tí ò sì sẹ́ni kankan tó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò kódà tí n bá ní mo fẹ́ máa ṣe gan àwọn àǹfààní kan tún lè máa jáde ń bẹ̀ ṣùgbọ́n mo fílẹ̀ nítorí pé wọ́n ọlọ́hun nífẹ̀ẹ́ sí wá ṣe ń tó lóore jù yàn fi rọ́pò rẹ̀ fún mi báwọn ẹni ọlọ́hun ṣe máa ń bẹ lọ́hun nítorí pọ́lọ́hún ọba yìí fi ẹnìkan lẹ̀ ẹni tó fi tọ́lọ́hún ọ̀fẹ́ lẹ̀ kódà fi lẹ̀ àyàfi kọ́lọ́hún ó ṣe tó dáa ju tó fi lẹ̀ ń kọ́lọ́hún kó ṣe fún un eléyìí nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala òun lè lè jẹ́ ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pàtàkì ẹ̀ púpọ̀ débi wípé gbogbo ń tẹ́ èèyàn bá nífẹ̀ẹ́ sí abẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí nídọ̀gbẹ́ndẹ̀ alìkìyàmọ̀ wọ́n jọ kó yín papọ̀ báyìí ni tọ́lọ́n bá gbé yín dìde ẹlòmí ń bẹ ó nífẹ̀ẹ́ sí Ṣàngó jọlọ́n lọ lẹ́fìmọ̀ rẹ lómi mùsùlùmí ni o yóò ní kí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa ká máa fi kùránì búra ká fi báyìí búra ẹ gbébọn wá òun gbàgbọ́ nù bá yẹn ju gbogbo kùránì tẹ́lẹ̀ mọ́ àbí búra ẹ lọ tó bá ti ríjọ́ gbé jalè kíá mọ́ àárín àwọn Ṣàngó ọlọ́run ó gbé dìde láàrin wọn nítorí pé gbogbo àwọn tá a bá nífẹ̀ẹ́ sí tá a tẹ́mi wá fàmọ́ púpọ̀ ju tọ́lọ́run lọ àárín wọn náà lọ́wọ́ ti gbé yẹn ti ríjọ́ gbé jalè kíá mọ́ sòló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi lénìí ó nífẹ̀ẹ́ àwọn bọ́ọ̀lù ju ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè mọ́ sàṣàlátù ṣùgbọ́n tẹ́ bá dákọ̀ ó ń bọ́ọ̀lù kan nínú àwọn tó ń gbá bọ́ọ̀lù bó sùn yóò jí bá bá kan bẹ ẹ ní central mosque nǹkan kò ní lọ ṣùgbọ́n tó bá ní wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù kan ní stadium owó ni ó fi wọlé o níjẹ́ ò lẹ gbọ́ pé èèyàn fẹ́ lọ gbọ́ wáàsí pẹ́ wáàsí tán fẹ́ ṣe yìí o wọ́n wá announce pé ẹnìkọ̀ọ̀kan five five five hundred naira ni a fi wọlé wáàsí ṣe é gbórí síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ó pọ̀ níbi tán ti fẹ́ lọ wo bọ́ọ̀lù níbi tán ti fẹ́ lọ wo sinimá wọ́n ó tún owó wọ́n pọ̀ ń bẹ̀ ju bí tí wọ́n ti nígbà tẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn pé káwọn gbọ́dọ̀ lọ́nà ibẹ̀ láti kíyèsí pé ni mo fẹ́ràn jù sọ́lọ̀ ni àbí nǹkan mi ibi tó ń kálukú ti ni san ọlọ́run arákùnrin kan lọ bá nàbí onírè òjíṣẹ́ ọlọ́run ó nígbàwó la yóò parẹ́ ànábì ní fèyí ṣe ń béèrè yìí sí o nǹkan kan tọkàn rẹ balẹ̀ tó yẹ pé bá yọ parẹ́ nísìn tó fi pàdé ọlọ́run ó ní rárá irun tó ń kíkọ́ ló pọ̀ tó bẹ́ẹ̀ àwẹ̀ òun náà kọ́ ló bẹ́ẹ̀ àánú òun náà kì í ṣe pọ́pọ̀ ju lọ àmọ́ nǹkan kan bẹ tó dáhùn lójú tóun ní òun nífẹ̀ẹ́ ọlọ́run nǹkan tó yún dáhùn lójú ànábì wa sọ tọ̀ tó bá tó bá di jọ́gbọ́dà kìyàmù ọ máa bẹ pẹ̀lú ẹni tó lóun nífẹ̀ẹ́ jọ́gbọ́dà kìyàmù jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ànẹ́bí bọ́lọ́n bá ti tòyàn síbi tá ànẹ́bí wà àdó àti gba ọ̀rọ̀ ti parí kò ní ìdíkọ̀ọ́sẹ̀ máa béèrè kọ́ ọlọ́run fi ní sínú àlìjánnà pé ibi tá ànẹ́bí bá ti ń lọ ọlọ́run fi mí náà bẹ́ẹ̀ látara àfẹ́ tí èèyàn ní sí ànẹ́bí sallallahu alaihi wasallam lànàbí fi jẹ́ ká mọ̀ wípé ọmọnìyàn ó máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí jù lọ nínú ẹ̀mí ẹ̀ tó bá di jọ́gbọ́dà bó sàwọn olórin ayé náà ló nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n jọ kóyún papọ̀ náà ni ẹ ra àfáà mi láàrin àwọn olórin ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀ láyé ń bí gan ẹ gbogbo pósítà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi tí wọ́n lẹ̀ káàkiri nígbà bá lẹ òṣùpá tán lẹ pàṣúmà wọ́n tún gbé àfáà sáàrin wọn náà wọ́n ó tò wọ́n papọ̀ báwọn àbáyé rí àfáà mi gbogbo wáàsí rẹ̀ láyé àárín àwọn ọmọ olórin ni ó ti lọ sí gbogbo wáàsí tó fẹ́ sí láyé torí pé iṣẹ́ wọn papọ̀ ọ̀rọ̀ ohun àti wọn náà papọ̀ kódà fáàmì tó bá kẹnu bọ orin àwọn olórin ọmọ akọjú àwọn olórin gan lọ àpẹẹrẹ inú láti ilé ayé ẹlòmíì wọn ò ní gbé dìde láàrin àwọn àfa àfa sì nígbà tó wà láyé àárín àwọn bọ́ọ̀lù ni wọ́n ti gbé dìde ẹlòmíì àárín àwọn olóògbóni ni wọ́n ti gbé dìde nídọ̀gbọ́jà kìyàmá àwa sì ń fojú ẹni ọlọ́ kódà ń fojú lèmọ́mù àfihàn wò nígbà tó wà láyé ànábì ti sọ eléyìí tá a lè wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ nínú ẹ̀mí rẹ̀ sọ́lọ̀ ni àtòjíṣẹ́ rẹ̀ àbí nǹkan mìíràn ẹ̀yẹn rúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú àwọn àǹfààní èyí tó tún bẹ níbi kéèyàn ó nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run kì í ṣe nǹkan téèyàn kan sùn téèyàn jí pé mo ti nífẹ̀ẹ́ ọlọ́run rárá o kì í ṣàdédé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n náà tún wá nífẹ̀ẹ́ èèyàn torí pé kìí ṣe gbogbo ẹni tó lò nífẹ̀ẹ́ ọlọ́run náà lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ìnífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run ó sì fi nífẹ̀ẹ́ èèyàn nǹkan tí èèyàn máa ń dún ní mọ́ni bóyá nǹkan kan lọ gbámú nínú dáadáa tó ìfilẹ̀ tó ń ṣe tó ń ṣe pẹ̀lú àníyàn pé ò nífẹ̀ẹ́ ọlọ́run ó lè ṣe náfìlà ó lè ṣàwẹ̀ ni ó lè ṣe òótọ́ sísọ ni ó lè ṣe kìtìláwà kúránì ni ó lè ṣe ìmọ̀ kírun ni gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó lọ́n fẹ́hun nígbà tí èèyàn bá ti ṣe ìtọ́jú ọ̀ràn yàn èèyàn tó wá yàn náà àwọn èyí tí èso ọ̀ràn yàn èèyàn wá yàn láàyò pẹ̀lú àníyàn wípé mò ń ṣe láti fi àmì pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mo fi yàn nígbà èèyàn bá ṣe tó bá pẹ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ yàn bọ́lọ́run bá wá nífẹ̀ẹ́ yàn ọlọ́run á wá kẹ́yàn pẹ̀lú àwọn oore fífi yàn ṣe kò ń gẹ́ gbígbà àdúrà ọlọ́run á tún wá rọrọ̀ àwọn àpọ́nlé èyí tó bù háyà ọlọ́run ó ṣe fún yà eléyìí ni ọlọ́run máa ń ṣe fún àwọn ẹni ọlọ́run tó ṣáájú tá a máa gbọ́ ìtàn wọn òun lọ́lọ́run ṣe fún wọn a máa gbọ́ ìtàn àwọn ẹni ọlọ́run míì nínú àwọn sàábé ọ̀kan náà àwọn sàábé níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam wọ́n jọ lọ sójú ogun ni ìgbà wọ́n ń padà bọ̀ ìtọ́kùnrin sábà máa ń ṣe ń tiẹ̀ ni wípé àwọn ìgbà tó ń padà bọ̀ àwọn tí wọ́n ti ṣáájú ẹ̀ òun kẹ́yìn kò sára anábì sallallahu alaihi wasallam àtàwọn sàbẹ ni wọ́n ń dáàbọ̀ lóun nìkan sàdédé ni kìnìún kan bá yọ sí bó ṣe rí kìnìún kìnìún ó ń yọ ahọ́n dínú ní yọ ahọ́n dínú ẹni tẹ́bi ti ń pa èèyàn ló ń rí kó o bò mọ́lẹ̀ sàbẹ wa ni a dúró mo jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ ìránṣẹ́ ànábì ní mí má ṣe mí ní jàmbá kìnìún yẹn sì yí padà ó sì kọjú sọ́nà yìí sì ń lọ wájú sàbẹ̀ ìwà ń lẹ́yìn bá ìwà ń tẹ̀lé ń ń wá débì kan kan yìí wá dúró ń bú bá ìwà rànjú níbi orí òkè àtàwọn níbi tí dúró sí bí yẹn ń ọba padà kí ni kìíní ò ṣe fún ó mú débi tí anabi sallallahu alayhi wa sallam kí lọ́lọ́run ṣe mú sàábì ń karama ni kò sí ní tí sàábì yẹn fi rí karama ju wípé ó níbì kan kọ̀kọ̀ láàrin wa tọ́lọ́run tó fi nífẹ̀ẹ́ ọlọ́run tó sì fi ń jíre bẹ́ẹ̀ láàrin wa tọ́lọ́run subhanahu wa ta'ala bákan náà ó ń bẹ nínú àwọn sọ̀hábà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan karama nǹkan ìmọ̀ tọ́lọ̀ ń fún wa yàtọ̀ sáwọn sọ́hábà nínú àwọn ẹni rẹ̀ ahmad bin hanbal rahimahullah ọ̀pọ̀lọpọ̀ àwọn karamat báyìí náà ọlọ́run bá ṣe fún ahmad bin hanbal arábìnrin kan lọ bá arákùnrin kan lọ bá ahmad bin hanbal ó ní ìrẹ́ ahmad bin hanbal ti àìsàn ti dá gúnlẹ̀ nínú ó ti fẹ́ẹ̀ tó gún ọdún tí ò lè jáde bọ́ta bó bẹ lọ́hùn kọ́lọ́hún fún yahun lálàáfíà ahmed bin hanbal ó wá ń da arákùnrin náà lóhùn gbígbé tọ àwa tó wá bá gan àwa náà ní bùkátà sádùá ìyá tó bí ọ lọ ẹ máa fáwa náà gbàdúrà wa inú ọkùnrin yìí ó dùn sọ̀rọ̀ tí ahmed bin sọ ọ jáde ìgbà tó jáde ẹnìkan wa ní kílódé tó kóró ojú báyìí ó ní ẹni a bá tá a tún rí a ní ọbẹ̀ lọ́wọ́ fún wa kò sí arábìnrin wa ni àwọn sì jáde lọ́dọ̀ ẹ̀ ní ìsìn pé òun rí ti ń ṣàdúrà fún yàrá ìgbà tí Ahmad bin Hanbal tí ó délé ìyá tí ò lè jáde fún odidi ogún ọdún sẹ́yìn ìyá yẹn ó pàdé ìyá rẹ̀ tí ń rìn bọ̀ lọ́nà ni kí ló dé ìyá kàn sáàdì pé jáde karama tọ́lọ̀ mọ́ fún àwọn ẹni eléyìí náà ọlọ́run tí wọ́n ṣáájú tá a máa kàtàn wọn kì í ṣe pé ògùn ni wọ́n ṣe ṣùgbọ́n wọ́n farara lẹ̀ fọlọ́hún lórí àwọn nǹkan táwọn kà sí bàbàrà àwọn mú ní pàtàkì wọ́n wá pẹ́ lórí ẹ̀ kì í ṣe pé wọ́n ṣe ń jọ kan wọ́n ṣe ń jọ méjì rọ́ wọ́n wo mọ́ títí tí wọ́n fi di ẹni tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ wọn eléyìí ó ní òsí mọ́ láyé ń sìn àwọn àáfàá míì lè ní àwọn dàbẹ́ ṣe bí àwọn ẹni ìṣáájú náà àwọn àáfàá ṣùgbọ́n àwọn ò lè ṣe táwọn àáfàá tó ṣáájú ṣe ìgbà tán wá rí páwọn ò lè ṣèyún wọ́n sì fẹ́ máa ṣe iṣẹ́ ìyanu wọ́n sì fẹ́ máa ṣe nǹkan tí ó jẹ́ nǹkan kàrámà wọ́n wá ń wẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ wọ́n wá ń so oògùn kiri wọ́n wá ń ṣe fọ́ wà náà ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ṣáájú ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run ìnífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ń ṣàfihàn ìfẹ́ tiẹ̀ náà lé wọn lérí ó ń bẹ nínú àwọn àfáà tó ṣe wípé nínú ìtàn tí ọba àlú ibi tá yìí wà ọba yìí máa ń fìyà jẹ gbogbo àwọn tó bá jẹ àfààní tẹni ọlọ́run kan bá wọnú ìlú yóò ní ẹ lọ pé wá yóò wá pe àwọn èèyàn jọ sáàfin yóò wá fi àfààní yóò fi sẹ̀sìn yóò ní ẹ dá dọ̀bálẹ̀ ọyọ ẹbẹ wẹ fún lọ́rẹ́ kẹlẹ̀ mọ̀ bí kò jẹ́ nǹkan kan wọn lọ́ba yìí wá ránṣẹ́ sí àfààní pé ká àfààní ó wá wọn láàfààní tí wọ́n ránṣẹ́ padà wípé tọ̀ òun ọ̀ wá ṣùgbọ́n sọ́ba lè gbàlejò àwọn ah, ọmọ bàjẹ́ o àlejò owó làlejò ẹ̀ a ní ẹlọ tó bá pẹ́ òun ò ní káwọn dòǹgárì ọlọ gbé wa àbá nítọ̀ kò sí wàhálà ọyẹ ìyẹn ọmọ kẹwẹ múra ẹja lọ ìgbà tí ó kú ọ̀kan tí ń wo ilé ọba ńlọ́ọ̀kan báyìí atẹ́gùn ìjì ibú kan bá bẹ̀rẹ̀ níwájú àfàbà òun wá ń jì lọ síwájú ilé ọba ọwọ́ ọba ti wà láàfin gbìyànjú wà ń bẹ gbogbo òrùlé ọba pátá ló sí gbogbo gini sínú fi ń na ọba àti gbogbo àwọn tó wà ń bẹ̀ ah ẹnìkan wọn pé ẹsọ bá fà ń kó sì padà ní àwọn padà àwọn ń bọ̀ àní ẹ padà á padà nígbà tó yá lọ́ba náà jáde bọ́ta lọ́ba ń bẹ̀rù kẹ́ ẹ dákun ẹ sátì ẹ pa á wà bá yín lé ẹ padà nígbà fà pa tó ṣẹ́yìn padà báyìí ìyẹn náà ìrìn náà ìjìun náà padà ó dáwọ́ dúró sóògùn làwọn àáfàá jọ̀hún ṣe kì í sóògùn ìyìn táwa ń lé lé ní àwọn ò lè nígbà tó bá di páàfà wa ń ṣe fáàrí ìgbé kọ́dà ọkọ̀ tó ń lò gan irú ọkọ̀ pírẹsidẹ́ǹtì ni lòun ń lò mm, mm, mm, àwọn àfáà tó ṣáájú kì í ṣèyí ònà bí ń ṣe fáàrí níwájú ọlọ́run subhanahu wa ta'ala ìfararalẹ̀ fọlọ́run tí wọ́n fi dẹni ọlọ́run èyí tọ́lọ́run bá sì ṣe fún wọn gan ọlọ́run ni ọkàn fi pọ́n wọn lé kì í ṣe pé àwọn kan sọ pọ́lọ́run ṣe báyìí wọn kàn ra ọsọdọ̀ ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run mọ́ dojú táwọn bọ́lọ́run ó ṣe wá ṣe kò lè yá wọn gan náà ibi tọ́lọ́run ó gbégbá gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run èèyàn wá já àfọ́ èyàn ń sàfà o èyàn jọ ń ṣe ọwọ́ o bọ́ bá ti nífẹ̀ẹ́ ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ ọlọ́run bó nífẹ̀ẹ́ ọlẹ́kùn. ó ń bẹ nínú hadith alqudisi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá ló kubi tí ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ẹni tó bá ló kubi tó nítọ̀ wọ́ọ́rìn ọlọ́run ní òun gangan lòun ọbẹ̀ lè yẹ jagun ló fi jẹ́ pé eré bọ́lọ̀ ó ṣe nífẹ̀ẹ́ wa ní káwọ́ mọ́sá bọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ rẹ ẹni tó bá ló kubi tó rìn má bẹ́ẹ̀ gbìyànjú ẹ jẹ́ kó wò nítorí pé ẹni tó fẹ́ bá jà kò ní ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá dóńdó kó wọ́n yẹpẹrẹ ẹni tó bá nífẹ̀ẹ́ sí ọlọ́run ti àti ń wọ̀ ẹ̀ ọlọ́run bá ní gbogbo ọlọ́run pátá kò tó fi lè wá súnmọ́ ọlọ́run tó fi lè dọ̀rẹ́ ọlọ́run àkọ́kọ́ nú ẹ̀ àwọn nǹkan tó ń bá ṣe lọ́ràn èèyàn lé lórí kò mójútó oyè kí wákàtí márùn ọlọ́run yan náfìlà òru èwo lọ́ràn èwo náfìlà àkọ́kọ́ nítorí gbọ́dọ̀ kan mójútó tí máa jẹ́ èèyàn ọ̀dọ̀rẹ́ ọlọ́run àwọn nǹkan tó jọ̀ràn èèyàn wákàtí márùn Ramadan zaka ẹni zaka bá wọwọ́ ẹ̀ èyí mójútó làwọn ọ̀ràn èèyàn nínú tí máa jẹ́ èèyàn ọ̀dọ̀rẹ́ lẹ́yìn wá àgbà náà béèyàn bá wá ń ṣèyún nìkan èyàn é dúó lórí èyún nìkan béèyàn bá fẹ́ jọrẹ̀ ọlọ́run ọlọ́run ní ẹrúsìn ọlọ́run kò ní yẹ kò ní bò yóò tún máa ṣe àwọn pẹ́pẹ́ fúrú tó yàtọ̀ sí ọ̀ràn èèyàn gbogbogbò tí gbogbo èèyàn ń ṣe ẹ̀dọ́ ń kí wákàtí márùn-ún ni ṣùgbọ́n gbà tó bá dòru tí gbogbo yín bá sùn òun jí dìde lóru yọ bẹ́ẹ̀ sì máa yànnà fìlà yọ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ẹ̀yìn yòókù ti sùn in tóun fi jù ọ lọ òun nìyẹn in tí wòye ṣe tóun ṣe òun nù bàbá kan jọ kan àjọ ń sọ̀rọ̀ ọwọ́ ni ah òun ò rá àǹfààní àti jí lóru léni òun wá fẹ́ yẹn náà fílà òun sóun lè yàn lọ́sàn-án láàrin àsìkò dùá mo ní bẹ́ẹ̀ ni ó nítorí pé ó ti lé lógójì ọdún báyìí tóun mísẹ̀ náà fílà lóru ogójì ọdún òun ò ṣèṣì mọ́jì lóru láti máa yànnà fìlà ṣe ọ wàá fi irú bàbá èyàn ó fi wéra rẹ jẹ́kútọ́ bá ti sùn látago mẹ́jọ ìyókù di aago méje àbọ̀ kó tó dìde lẹ̀ kódà àfáà mi ń bẹ kì í kásùnbà kì í kásùnbà nígbà tí ó kásùnbà àjẹ̀bí aago mẹ́jọ ni ó ti jí taa ó sì bọ́ ọ̀tá tí ó mọ̀ tọrọ ló ní níwájú ìwọ gan lọ́lá ò lè nípò dáadáa ẹlòmí àfáà mi fíìmù ni ó wò títí títí ó fi sùn tó bá súnmọ́ ẹlòmí fíìmù ni ó mọ wò nílé rẹ̀ ẹlòmí tó sì jẹun sí ọwọ́ tí èsì àfáà ajílóru àyànnáfílà àbẹ̀lọ nínú téèyàn fi ń súnmọ́ lọ́hùn ẹlòmí ń fi rọ̀ lọ́rùn yóò gba àwẹ̀ monday yóò gba thursday yóò fi máa wá ojú ọlọ́run subhanahu wa ta'ala tí ó dún ní fa bẹ́ẹ̀ tí èsì pé yóò sì ẹlòmí ń bẹ ìtọrẹ àánú ni sọdákọ̀ ẹlòmí ń bẹ títìláwà Qur'an òun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ń ṣe ìtọ́jú ọ̀ràn yàn èyí ó tún dún ní mọ́ àwọn súnà àwọn ìtọ́jẹ́ náà wáá fi ọlọ́run bá ní ẹrú sin ọlọ́run tó bá wo mọ́ eléyìí títí tó bá di àsìkò kan èmi ọlọ́run bá sọ pé mo dé mo nífẹ̀ẹ́ rẹ̀ tèmi ọlọ́run bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tán èmi ọlọ́run ní mọ̀ kọ̀ǹtró etí ìgbọ́ràn rẹ̀ kò ní fetí yẹn gbọ́gbọ̀kúgbọ̀ mọ́ èmi ọlọ́run ní ma kọ̀ntró ojú rẹ̀ kò ní fojú rírìkúrì in tí wọ́n rí tó tún tẹjú mọ́ bóun bá rí bí ìgbà tí wọ́n fi nǹkan gun lójú yóò ṣe lójú tiẹ̀ lọ ojú wọn ó ti dojú tó mọ́ kò ní jẹ́ ojú ìdọ̀tí etí rẹ̀ ò ní fẹ́ máa gbọ́gbọ̀kúgbọ̀ mọ́ ìgbọ́kúgbọ̀ tí wọ́n ń gbọ́ tó tún rẹ́rìn bóun bá gbọ́ lẹ́ẹ̀kan bí ìgbà tí wọ́n fi abẹ́rẹ́ gun létí bí ṣe rí nu ìwọ náà kíyèsára rẹ̀ bó o ní ẹ̀ṣẹ̀ ṣe máa ń rí lára rẹ tó o bá ṣe àbí wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi téèyàn ti máa ń mọ̀ sọ́lọ́ nífẹ̀ẹ́ yàn ìtẹ́ ẹ̀ṣẹ̀ mi ń bẹ tẹ́lòmí yóò diwọ́ mọ́ rí ah, subhanallah ẹlòmí rìn akíwá ni ìbẹ́ ni gbọ́kàn fi ọtí sinapu ó fi fọ ìsájà fánà ṣe tí òun lè wá pariwo sí ẹ̀ tí ìdí nǹkankan tábà yẹ pé jẹ̀yàn náà tún kọ́ kò jẹ́ nǹkankan lójú ẹ̀ lẹ́lòmí ó sì ti gbẹ́ lòmí ó lè mọ́jà àfa ah subhanallah ọlọ́run ọ̀fẹ́ ẹ̀ eh, jókòó kí ló mọ̀ níta fi da bẹ́sẹ̀ bá ṣe fúyẹ́ lójú èèyàn sí àmì pé èèyàn ṣe ń tọ́lọ̀ nífẹ̀ẹ́ bẹ́sẹ̀ bá ti bàbàrà lẹ́mí èèyàn láti máa sáfẹ́sẹ̀ sí àmì pé ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn òun ni ọlọ́run ọba kọ́mọ́sẹ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ní òun lòun ó máa kọ̀ǹtró ọwọ́ rẹ̀ òun lòun ó máa kọ̀ǹtró ẹsẹ̀ rẹ̀ tó bá béèrè nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run èmi ọlọ́run fún bọ́ bá sì fèmi ọlọ́run wá olùṣọ́ pé ọlọ́run ṣọ́ mi níbi nǹkan báyìí ọlọ́run ní lójú ẹsẹ̀ ń mọ̀ ẹ sọ fún pé mo ti sọ mẹ́ kò sí nǹkan tí ó ṣe àfáwà ahmed bin hanbal kọ́lọ́wọ́n bá kọ́ bá àforíjì kọ́lọ́wọ́n bá kọ́ bá akẹ́ àwọn kan nínú àwọn tí wọn ò fẹ́ òdodo wọ́n mú wọn kó ní papá wọ́n ní ìyẹn táwọn fẹ́ kọ́ ọ sọ ni kọ́ ọ sọ ó ní tọ́lọ̀ òun fẹ́ kóun sọ lòun sọ àwọn ó sì tì ọ mọ́lé ẹ̀ tì ọ mọ́lé ẹni tó wá jẹ́ ọba àsìkò náà ọwá ní ẹ lọ mọ́ ọba ẹ sọ fún pé kó yí ọ̀rọ̀ rẹ̀ yí padà tí ọba yí padà yìí ọjọ́ owó lè yí tọ́lọ̀ ń padà ọba yẹn wá ní láníyàn pé òun fẹ́ fi ṣẹ̀sìn ìpè wọ́n lọ gbé wá sáàfihàn kan bọ́ aṣọ ọlọ́run ẹ̀ kan wá sí bílálà fún ìjọba ẹ̀ gbogbo ìyẹn kẹ́ pé amadu afa àgbà tẹ́ ń sọ tí ọba ti gba tòun ó fi yé pé ọba ni ọ̀gá afa bẹ́ẹ̀ sì ni afa ni bàbá ọba so bó ṣe di ọjọ́ náà wọ́n bá lọ bá ahmed bin hanbal wọ́n ní kó jáde nínú túbú nǹkan báyìí báyìí báyìí báyìí ni o àwọn tó wá mú un náà ẹ̀rù ń bà wọn náà pé ah ló lè yẹn ṣe fẹ́ tẹ ní ọlọ́run mọ́lẹ̀ báyìí pé tọ̀ àṣẹ tí wọ́n pa wọn òun ni o ahmed bin hanbal níbi já wọn wá lọ pé ṣùgbọ́n òun ti bẹ lọ́hùn òun ọ̀fẹ́ fẹ́ fojú kan ọba báyìí káwọn ojú oríra àwọn báyìí òun ti bẹ́ lọ ó kù díẹ̀ tí wọ́n di ọ̀dọ̀ ọba wọn lọ́ba ti jáde láyé kírun jọ kírun sí lánàá nígbà tá a níbẹ̀ àwọn yàrá bó láti wá sí ni ẹni tó ní á mú ọ wá òun ló ti jáde láyé yìí tá a fa àwọn ẹni tí ẹ lẹ̀ rárá bó ti ma náà ti ní nǹkan níwájú ọlọ́run subhanahu wa òun ló fi jẹ́ pé eré tó yẹ kí gbogbo wa máa sá òun náà ni eré bá ṣe di ẹni tọ́lọ́hún nífẹ̀ẹ́ kì í ṣe pé ká máa yapa àṣẹ ọlọ́run ká wá máa ní àwọn àfáà ń bẹ́ńlé tó ń ṣàdúrà fún anulẹ̀ àhírọ́ ah, ìwọ gan dẹni ọlọ́run ìwọ gan súnmọ́ ọlọ́run di ẹni tọ́lọ́hún ó nífẹ̀ẹ́ rẹ̀ bọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ ó parí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àmì ìnífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́n sì máa fi nífẹ̀ẹ́ èèyàn ni àbẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́ṣẹ́ nífẹ̀ẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run babalá nífẹ̀ẹ́ ọlọ́run a máa ṣe tọ́lọ́run fẹ́ ni o babalá nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ìyìntà anabi gbé kalẹ̀ nínú ìlànà rẹ̀ òun náà láàyàn láàyò àní mú ń tọ́ yapa síta anabi sallallahu alayhi wa sallam ẹlòmí àlóhùn nífẹ̀ẹ́ anabi ìfẹ́ anabi tó nílò òfin sọjọ́ bí anabi ìyìntà èèyàn bá fẹ́ lèèyàn fi máa tẹ̀lé èèyàn ìyìntà

nínú ìpele kọ́lọ̀hún ó èèyàn òun náà ni kọ́lọ̀hún dáko èèyàn ní sánmà dáko èèyàn láàrin gbogbo àwọn màláíkà wípé lágbájá ọmọ lágbájá èmi ọlọ́run ti iyì tó ga jù nìyẹn kò sí iyì tó tó nínú àǹfààní tí ń bẹ níbi kéèyàn Jibril rẹ Jibril èmi ọlọ́run ọba lágbájá ọmọ Jibril rẹ sọ tó kù náà torí pé mi ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí gbogbo mọ̀lẹ́kà wa ń fẹ́ràn jẹ̀mọ́ àǹjànú wo lọ́fẹ́ sọ pókó bí tí ó rìn àǹjànú èwo níbo la àlùjànú ti ń bọ̀ lọ́fi jẹ́ wípé àwọn tó jẹ́ ni ọlọ́run tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ẹni ní kàǹjànú kàǹjànú bo àǹjànú ò tọ́ bá ti gbọ́ kàǹjànú bá gbọ́ pé wọ́n wà níbì kan wọn ò lè súnmọ́ bẹ́ẹ̀ kọ́dọ̀ òun gan lè mọ́mọ́ ṣùgbọ́n wọ́n sọ fúnra wọn pé ẹ̀jẹ̀ ọ lọ o káwọn ò tó lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n pé ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọn àwọn ò lè débẹ̀ nítorí pé gbogbo mọ̀lẹ́kà ọlọ́run pátá tán bá gbọ́ pé ń bọ̀ níbì kan wọ́n ó ti lọ bí àwọn sọ́jà ṣe máa ń dúró káàkiri òun bí gbogbo wọn ó ṣe lọ gáìdì wo bẹ̀nu òun gbọ́n òsì nímọ̀ tó ń kó fi máa lọ tó wà ní ah, àwọn kan bẹ tí wọ́n ó ṣe ń jù níbo náà ti fẹ́ jáde sáǹjẹ̀nú ni wọ́n ní àbẹ́yàn ìdí yìí tó fi jẹ́ wípé ìnífẹ̀ẹ́ ọlọ́run òun náà ló lórí ààbò ìnífẹ̀ẹ́ ọlọ́run kọ́lọ́run ó nífẹ̀ẹ́ èèyàn òun náà ló lórí ìṣọ́ra tó ju gbogbo sọ́ra lọ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú ká nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lè nífẹ̀ẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ibadallah ẹ̀yin ẹrúsàn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ jẹ́ máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa washkuruhu ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu